بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sí abala kejì ní ìjókòó wa ní ọjọ́ òní tí í ṣe yọmọlẹ̀ ahad ọgbọ̀njọ́ oṣù kẹrin rọ̀bí ùsáni ọdún 1443 abala kejì lónìí ó jẹ́ ibi tí a ti fẹ́ sọ ọ̀rọ̀ ìfẹ́ abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ la gbé sí ní alẹ́ òní tá a sun ẹ̀mọ́júmọ́ yìí episode one oh three la ṣe mo sì lérò pé ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ ti láǹfààní àti rí wa lẹ ti láǹfààní àti gbọ́ ọ nípa arábìnrin tí òun àtọkọ ẹ̀ ti kọra wọn sílẹ̀ tó ti tó ọdún mẹ́wàá ọ̀rọ̀ ìfẹ́ episode one oh four yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forí ó ń forí ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ohun tá a máa ń gbéyàwó nínú ọ̀rọ̀ ìfẹ́ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọkọ àti aya òbí àti ọmọ ẹbí ìdílé ó lè jẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó ó lè jẹ́ ọ̀rọ̀ ìkọ̀sílẹ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀ ó sì lè jẹ́ ọ̀rọ̀ míì tó sá affect tó kan ẹbí. àkọlé tí a wá fẹ́ fún ọ̀rọ̀ ìfẹ́ episode one oh four òun ni mo pè ní ṣé ọmọ lè ṣe àmín nígbà tí òbí rẹ̀ tó jẹ́ kèfèrí bá ṣe àdúrà fún un. ṣé ọmọ lè ṣe àmín nígbà òbí rẹ̀ tó jẹ́ kèfèrí bá ṣe àdúrà fún nínú ohun tí kò lè mọ̀mọ́ wáyé nínú ẹbí wa òun ni àlámọ̀rí ìjẹ́ nítorí pé nílẹ̀ Yorùbá kò sí ẹbí kan tá a rí báyìí tí wọ́n jẹ́ kìkìdá mùsùlùmí kò sì sí ẹbí kan tá a rí tó jẹ́ kìkìdá kìrìsìtíẹ́nì kódà ọ̀pọ̀lọpọ̀ ẹbí ni ò tí ì là nínú àwọn ẹlẹ́sìn ìbọ̀rìṣà. tó ń túmọ̀ sí wípé òfin tí ń bẹ nínú constitution Nàìjíríà ní abala religion tí òfin ti fààyè gba ṣe ń tọ́ bá wù ọ́ lẹ́sìn ó jẹ́ kí ẹbí kọ̀ọ̀kan kó ní freedom so ẹni tó fẹ́ ṣe Islam ó ń ṣe Islam ẹni tó fẹ́ ṣe Christianity ó ń ṣe Christianity ẹni tó sì fẹ́ mọ́ lọ́dọ̀ gúrú màràjì ó ń lọ́dọ̀ gúrú màràjì ọ̀dọ́ nínú ẹbí tèmi orí wọn ò burú débi pé kí wọ́n sọ gúrú di ọlọ́run wọn gúrú tí wọ́n mọ̀ pé wọ́n bí ní ọ̀nà ọ̀nà yemẹtu tọkàndínlọ́sàn gan tó sọ pé òun lọ lọ́hùn ṣùgbọ́n a rí àwọn kan tó gẹ́ pé tí wọ́n ta débi pé ọ̀dọ̀ gúrú ni wọ́n ń lọ. so lábẹ́ freedom of religion àmọ́ nàìjíríà wọ́n ń lo àǹfààní àwọn kan sì lò àwọn kan lò dáadáa àwọn kan sì lò àwọn kan lò dáadáa mo sì máa ń sọ fúnjọba nàìjíríà pé ká sọ pé ẹ kwérì míì tẹ́ jẹ̀ ọlọ́run mọ́ kwérì yín pọ̀ but ká sọ pé ká tẹ̀ àzúmù pé ẹ kwérì kankan ọwọ́ kwérì freedom of religion tẹ́ ẹ fi fi àyè gba káwọn èèyàn máa pe nǹkan mìíràn yín ọlọ́run lábẹ́ ìjọba yín tẹ́ ẹ fi fàyè gba kí onígi máa bọ igi kó ma máa bọ odò kó ma máa bọ iná Allahu Akbar kwérì yẹn kò waqifuhum innahum mas'ulun wọ́n da yín dúró síbodè torí pé ẹni dáhùn tẹ́ dáhùn torí pé àtijọba àtàràlù ọlọ́run ni ẹlẹ́dàá wa òun náà sì ni Allah tó yẹ kí a máa jọ́sìn fún òun náà ló sì yẹ kíjọba orílẹ̀-èdè kọ̀ọ̀kan kó support ok kò síjọba tí ò ní kú o kò síjọba tí ò ní kú torí náà mo fẹ́ kẹ́ bẹ̀rù ọlọ́run lórí òfin burúkú yẹn òfin burúkú ni o òfin tó fi fààyè gba kí èèyàn kó máa bọ igi kó máa bọ odò kó máa bọ iná à tó tún fààyè gbárù gúrú tí ń pẹrẹ ní ọlọ́run tó bá lọ múlé sí ẹnu bodè ìlú ìbàdàn tó náà ń pẹrẹ lọ́lọ́run àtàwọn míì bẹ́ẹ̀ náà àṣìṣe nàìjíríà ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ìjọba tí ọba ti dọ́lọ̀ mọ̀ babaláṣìṣe nìyẹn. ó yẹ kí ìjọba ó dọ́lọ̀ mọ́ ó yẹ kí ìjọba kó mọ́ tọ́ ìjọba wa ọlọ́run kù yín lọ́wọ́ o ọlọ́run yín ṣe o kẹ́ẹ̀rù là yege là o ọlọ́run jẹ́ kẹ lè yege o. ọ̀rọ̀ ìfẹ́ ṣé ọmọ lè ṣe àmín. nígbà tí bàbá tó bí bá jẹ́ kèfèrí tó sì pe ọmọ ẹ̀ jókòó tó ní tó ń ṣàdúrà fún tàbí ìyá rẹ̀ jẹ́ kèfèrí tọ́mọ sì jẹ́ mùsùlùmí onísúnà ṣé ọmọ ọmọ ṣe àmì tàbí ẹ̀gbọ́n àtàbúrò tí ẹ̀gbọ́n jẹ́ kèfèrí tábúrò jẹ́ mùsùlùmí àbí àbúrò jẹ́ kèfèrí ẹ̀gbọ́n jẹ́ kèfèrí kèfèrí sásàdúrà fún mùsùlùmí ṣé ó lè ṣe ami èyí ni a rí ń ṣẹlẹ̀ nínú gbogbo ẹbí ní ọjọ́ kan mò ń lọlé nígbà yẹn mi ò tí kò dé báyìí mò ń lọlé mo wá wà nínú odò ní orí bíríìjì ìwòròdù ẹni tó wá jẹ́ àbíkẹ́yìn màmá màmá mi ó ti di christian látìgbà tó ti pẹ́ ló ti di christian so mo kàn sáà rìkọ́ọ̀lù wọn ni nọ́mbà pè mí nọ́mbà sáà ń ṣe àdúà wọ́n sáà ń ṣe àdúà mi ò mọ nǹkan tí mo ṣe ńgbà náà wọ́n sáà ń wọ́n sáà rìkọ́ọ̀rọ̀ mi jẹmọ́ àdúà gẹ́gẹ́ yìí sẹ́sìmọ̀ ipò ìyá ni wọ́n wà sí mi àbúrò ìyá ẹni ìyá ẹni náà ni àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n máa ń ṣàdúà so èmi wà ní tráfíkì ariwo tráfíkì ó ń interrupt ó ń ó ń já sí inú nǹkan tí wọ́n ń sọ nígbà wọn àparí àdúrà àwọn ọmọ bá wá gbọ́ bí ẹni pé wọ́n sọ pé lórúkọ Jésù mo gbọ́ mo gbọ́ fẹ́rẹ́ mo gbọ́ fẹ́rẹ́ mo ní àǹtí mi mo sì máa ń pè wọ́n mo ní àǹtí mi kí ni mo gbọ́ tẹ́ ẹ sọ̀hún wọ́n láwọn ṣàdúrà ni mo ní láyé yín tẹ́ ẹ fi kú ẹ má ṣàdúrà fún mọ́ o ẹ mọ̀ kí mùsùlùmí ni mí ni wọ́n ní dàkùn àwọn ọ̀dà kan ló kọ Jésù ní à mo gbọ́ fẹ́rẹ́ báyìí ní ìsìn àbídẹ́tọ̀kì ló ni mo gbọ́ fẹ́rẹ́ báyìí. a má bẹ̀rẹ̀ sí ní bẹ̀mí <laughs> ah. èmi fẹ̀sìn <laughs> mi sa èmi èéfi takátì báwùn mi èéfi takátì so sẹ̀rípọ̀ rọrùn sẹ̀rípọ̀ kàn mí ọkàn wọ náà ọkàn wọ náà a wá fẹ́ lọ sínú tírà. ká lè ní ẹ̀kọ́ tó yè koro lórí mọ́sálà yìí àwọn nǹkan kan tó wá so mọ́ lẹ́gbẹ̀ẹ́ tọ́ga sí pé àfi ká yanjú òun náà ká yanjú ẹ̀ láàfi gbọ́yé dáadáa so àná ni mo ronú kan ọ̀rọ̀ yìí mo wá sáré kọ sílẹ̀ kó lè neat mo sáré kọ sílẹ̀ but lárúbáwá ni mo kọ mo ní masalatun fi dùá. Mas'alatun fi dua. This is an issue on prayer. Issue kan mo fẹ́ address lórí prayer lórí adua. Fàhàlì yẹ́jìbù kọ́ọ̀lù àmín nìháyàtà kulli dua. Ṣé dandan tiẹ̀ ni? Ṣé dandan ni? Kó dá sí pé lórí àdúrà kọ̀ọ̀kan tá a bá ṣe fúnra wa ká máa sàmì ká kọ́kọ́ ti bẹ̀ mú ná ní ìsìn mo ṣàdúrà fún yín ní ìsìn ọlọ́run jọ dáa fún ọ àmì ọlọ́run jọ ṣoríire o àmì ọlọ́run jọ bàjẹ́ fún ọ àmì ọlọ́run jọ ọlọ́kọ rẹ o àmì ọlọ́run jọ oníkíní kan rẹ àdúrà kọ̀ọ̀kan tí bá ti ń ṣe ṣé ọ̀pọ̀ dandan kó o sáà máa sọ pé àmì àmì àmì am aktafi bi amin marratan wahida nihayata àdúà kullihi tàbí kó o jẹ́ kí n ṣe gbogbo àdúà tí mo wáyé wá ṣe fún ọ kó o jẹ́ n ṣe tán kó ṣẹ̀ wá fi àmì ẹyọ kan mo fi parí ẹ̀ sọ ti yé aha lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n jẹ́ àfáà súnà wọ́n ní ata amin ba'da du'a la yajib ká máa ṣe àmì tẹ̀lé àdúà wọ́n ní kò pọn dandan o sọ́hùn gbọ́ báyìí ká máa ṣe àmì tọ́sẹ̀ ní ẹ̀sà míì tọ́mọ fún wa ní command tone míì láàyè jìbù kò dandan o wàlàkìnnáhu mustahab ṣùgbọ́n afẹ́ tọ́ ọ bá lè ṣe ṣe tọ́ ọ bá lè ṣe fìílẹ̀ kò pọn dandan kọ́ ọ máa ṣe àmì tẹ́ bá ń ṣàdúrà fún ọ máa wo ń ti ràn báyìí fọwọ́ lẹ́ràn máa ràn tọ́ sì ṣe tán sọ pé ọlọ́run sọ ilẹ̀ sàn rè kò ní gàzákùmù lọ́ọ̀kọ́ ẹ̀rà èé wá ti ṣe ó ṣe àmì ni kò dandan. ó ti yé torí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ mẹ́sàdúrà fún mi ẹ kàn mọ́ wò pé mo kàn mọ́ dákẹ́ ni kò pọ̀ dandan kó kí n ṣe àmì tó bá ń ṣàdúrà kò pọ̀ dandan tí n bá kàn ráàyè lẹ́ẹ̀kan mo lè sọ pé àmì lè anahu mustahabun torí pé afẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó di dandan. ويتأكد في الصلاة بعد الانتهاء من قراءة الفاتحة ìgbà tí kásẹ̀ àmì tó rinlẹ̀ ìgbà tí kásẹ̀ àmì tó tó kanpá ó ní ìgbà tá a bá parí súrọ́tùlì fàátíà lórí irun lélẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ yín ìwà ṣe èyí tó kanpá pé ká wí gbólóhùn àmín nígbà tá a bá parí fátíà lórí irun lèmọ́ rọ̀wáhu muslim wàgọ́ irúhu nítorí ọ̀rọ̀ tí muslim gbà wá àti ẹlòmíràn wípé anna rasulallah sallallahu alayhi wa sallam kọ́ọ̀l dágúdájú ògìṣẹ́ aláwọ̀ sọ pé ìdàsọ̀láyìtùm nígbà tẹ́ ẹ bá ń kírun tẹ́ bá fẹ́ kírun fàákímù sùfúnfàkùm ẹ̀tò sáfù yín déédéé o thumma lìyẹ̀ ummakum ahadukum kí ẹnìkan nínú yín ó sì ṣe ìmáàmù fún yín fàyìzà kábàrà fàkàbírù tẹ́ni ẹ bá ti ṣe Allahu akbaru ìbẹ̀rẹ̀ kẹ́yìn náà ṣe Allahu akbaru wàyìzà gọ́ìrìlì magdubi alayhim wàlá dọ́ọ̀lìn nígbà tẹ́ni yẹn bá parí súrọ́tùlì fàátíà fàkúlú kẹ́ sọ pé àmín yujibukumullahu Allah ó sì jẹ́ pé yín ìgbà tó kan pánù ìgbà tó wá kan pán gangan lìwò ìṣe èṣe ó sì gbọ́ tí ìmọ̀mù rẹ̀ sọ pé wàhálà dọ́ọ̀lì. ọwọ́ agbẹnu ọgbẹnuró ọ̀dákẹ́ ẹnu àsìkò tó yẹ kó o ṣe ámì tọ́tọ́ súnà nìyẹn ìyókù kò sí ń pò súnà ipò fẹ́ bẹ́ẹ̀ ni Sunday mọ́lẹ̀ báwọn wà á mọ̀ àmì bá dàkú lè dá àwa ẹ̀rí. ní ti ká máa ṣe àmì lórí àdúrà kọ̀ọ̀kan tẹ́ máa ń ṣe fún wa awita amin alada awa ti kú lìhá bádàlì ìntìhá ìmìnà dùá tàbí ká ṣe àmì lẹ́ẹ̀kan lórí gbogbo àdúà tó ń tì bá ṣe níparí àdúà rẹ̀ falam nejidu mọ̀nàṣọ àléyí min ahlil ilmi àwọn ò ẹnìkankan nínú àwọn àfáẹ̀sìn tó sọ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ lórí rẹ̀ ok ààrẹ àfà tó sọ pé máa ṣe àmì lórí àdúrà kọ̀ọ̀kan àṣírí àfà tó sọ wípé ṣe àmì ẹyọ kan kó o fi parí gbogbo àdúrà tán bá ṣe fún ọ. wàzọ́hìrù min kalamihim annali amúra fi dhalika wáṣìn eléyìí tó wá hàn nínú ọ̀rọ̀ àwọn àfà wa ó ní pé ọ̀rọ̀ lórí ìyẹn wáṣìn tí àwọn onífíkì bá sọ pé ọ̀rọ̀ lórí mọ́síálà kan wà àsìn o ìyẹn ni pé ọ̀rọ̀ kan tó fẹjú tó gbòòrò ni tó túmọ̀ sí wípé bó bá wù ọ́ ṣe é bó bá wù ọ́ má ṣe ìtumọ̀ ẹ̀nu. kọ́ọ̀lá ibùnú kùdáàmà fílímùgìnì àfáàwá ibùnú kùdáàmà nínú tíra mùgìnì rẹ̀ òun sọ̀rọ̀ kan wípé ìdá àkàzàlì ìmáàmù fìlìkùnút àmànàmànì kọlìfà nígbà tí ìmáàmù bá bẹ̀rẹ̀ sí í ṣe kùnúùtù lórí ìrun kẹ́ni tó wà lẹ́yìn ẹ̀ máa ṣe àmì ibùnú kù sọ̀yún. so agasi wípé wàyíndá máa hú falabas tó náà bá sì ń ṣàdúrà pẹ̀lú ẹ̀ náà kò sàbùrú ń bẹ̀ so ọ̀rọ̀ kan ni tí ò fàjà àwa níjókòó báyìí ní ìsìn ọlọ́wọ́ jọ dáa fún yín o àwọn kò sàmì àwọn kan sàmì ẹ ní ìdíkẹ́ takura yín tó bá wù ọ́ sí àmì tó bá wù ọ́ mọ́ sí àmì àìsí àmì rẹ kò ní kádùn àmọ́gbà tó ń gbọ́ àìṣe àmì rẹ kò ní kádùn àti mo ṣeun kò ní kọ́ mọ́ gbà má wàá fi àmì dáriwó lẹ̀ mọ́ṣáláṣí. ìgbà tí wọ́n ní ká ṣe àmì tó ti ọ̀dọ̀ ànábì wá sallallahu alayhi wa sallam ó nígbà tá a wà lórí ìrun tí imam bá parí suratul fatiha wọ́n ní ká ṣe kí ni o wọ́n ní ká ṣe àmì ìgbà tó yẹ ò yẹ kó o gbẹnu lọ́wọ́ nìyẹn. wahadif ìdáàdà ahadukum àdíìsì tó sọ pé nígbà tí ẹnìkan nínú yín bá ń ṣàdúrà yu amin aláàdùn àìnàfsìhì pé kóun fúnra ara rẹ̀ kó ṣe àmì lé àdúrà tó bá ṣe òun fúnra ẹ̀ ní sàdúrà o pé mi o ọlọ́run ń o ọlọ́run ń tà lónìí o wá ní àmín. àdíìsì yẹn tó sọ bẹ́ẹ̀ rọ̀wáhù lìbàyíhákì báyàkì ló gbà wá fi alikabir nínú tíra wàkọ́ọ̀lá anihu alibani sheikh alibani sọ pé da'ifun jiddan àdìsí tó nítọ́ bá ṣàdúrà fún ara rẹ kó sàmì wọ́n ládìsí yẹn lẹ gan-an kò ṣeé lò kò ṣeé gbára lé. mo lérò pé ó ti mọ ìdájọ́ tó bá ń ṣàdúrà bẹ́ẹ̀ nìkan ń ṣàdúrà fún ọ pé kò pọ̀ dandan kó o mọ̀ ṣe àmì àbí a padà lo ọ̀rọ̀ yẹn o nígbà tá a bá débi tá à ń lọ o a padà lo o tó fi mọ̀ wípé ọ̀rọ̀ ti níyanjú láti pilẹ̀ pé ntí òwúlẹ̀ pín dandan ntí òwúlẹ̀ pọn dandan tó wàá lọ sí àṣedáràn kò wúlẹ̀ pọn dandan kó o ṣe àmì tí ìyá rẹ bá ń ṣàdúrà fún ọ tó jẹ́ mùsùlùmí kò pọn dandan kó o ṣe àmì tí bàbá rẹ bá ń ṣàdúrà fún ọ tó jẹ́ mùsùlùmí kò pọ̀ dandan kó o ṣe kí ni kó o ṣe ámì tí àfa rẹ bá ń ṣàdúrà fún ọ tó jẹ́ àfa rẹ tó jẹ́ mùsùlùmí tí ń ṣàdúrà fún ọ kò pọ̀ dandan kó o ṣe ámì ẹ má fi ámì dá fáwọ́dọ̀ sílẹ̀ kámọ́ ti wá sọ àwọn tí wọ́n sọ pé ọyẹ ẹ ṣe ámì náà ọyẹ ẹ ṣe ámì náà ọyẹ ẹ ṣe ámì náà ó di bídíà nù ó ṣèdógún ẹyẹ ẹsẹ̀ àmínà lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó di bídí àmọ́ wọn lọ́wọ́ ń bẹ̀ nù àwọn tó sì máa ń ṣe bẹ́ẹ̀ àwọn onímọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn alásàlátù ni àwọn bídíà ni àwọn súfì ni àwọn jálàbí àwọn ní ẹmọ́ ṣe bẹ́ẹ̀ tọ́ wà iná alàlẹ́ èlì kọ̀dìtálà fún fídùn ìlìkáàfìrì dájúdájú àwọn àfẹ́ẹ̀sìn wọ́n yapẹ ẹnu lórí àdúrà àti kèfèrí bá ṣe fún mùsùlùmí tàbí àdúrà àti kèfèrí ṣe fúnra rẹ̀ halihuwa makbulun amla ṣàdúrà àti kèfèrí ṣe ṣé ọlọ́run ó gbà àbọ̀lọ́run ò ní gbà àdúrà tí kìrìsẹ́nì bá ṣe àdúrà tí yẹ̀wùdí bá ṣe àdúrà tí abọ̀rìṣà bá ṣe sọ́lọ́hun ó gbà tàbí ò ní gbà àwọn àáfàá yapẹnu lórí ẹ̀ tó túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn àáfàá àwọn kan gbà pé Allah ó máa gba àdúrà kèfèrí lọ́dọ̀ àwọn àáfàá àwọn kan gbà pé Allah kò ní gba àdúrà àwọn kèfèrí so ìyapẹnu àwọn àáfàá ń bẹ lórí àdúrà tí kèfèrí bá ṣe wà zọ́ọ̀hìr annalọ́ha àjáàbà dùá àlèmúmin àlàtọ̀rí kọtìlì ìsìjáàbà wà màlìkáàfirú fàlàtọ̀rí kọtìlì ìsìdìraj lẹ́yìn ìgbà táwọn àfáà yapẹ̀ ẹnu tán tá a jọ sọ́tún táwọn kan sọ pé Allah máa ń gbàdúrà kèfèrí táwọn kan sọ pé rárá Allah kì í gba àdúrà àwọn kèfèrí èyí tó wá hàn bẹ́ẹ̀ tá a ríre o òun ni pé dájúdájú Allah máa ń jẹ́ pé àdúrà onígbàgbọ́ òdodo Allah wọ́n máa ń jẹ́ pé àdúrà onígbàgbọ́ òdodo ní ojúpọ̀nà gbígbà àdúrà àlàátọ̀rí kọ́sí àlèsìjàbà ní ojúpọ̀nà gbígbàdúà wà á mali káàfìr ní ti kèfèrí aláwọ̀ mọ́ gbàdúà kèfèrí níbi tí ó bá ti gbà aláàtọ̀rí ikọtilistidiraj ní ojúpọ̀nà orí ẹ̀dẹ́ sọ́n gbálàyé tí mo ń ṣe máa gbọ́ o máa gbọ́ o. Allah subhanahu wa ta'ala wọ́n máa ń gbàdúrà onígbàgbọ́ òdodo in what way ní ojúpọ̀nà kíni gbígbàdúrà gbígbàdúrà sì ní kulluhu kulluha khairun oore ní gbogbo ẹ̀dílẹ̀ fún ṣùgbọ́n ìfàtọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé ọlọ́mọ ń gbàdúrà kèfèrí wọ́n ní tọ́lọ́ ń bá fẹ́ gbà yóò gbà á ní ojúpọ̀nà orí ẹ̀dẹ́ eléyìí tá a máa ń sọ pé ọlọ́run mọ̀ sí orí ẹ̀dẹ́ fún wa. oore tọ́lọ́run fún yàn tí ó mú yàn wọná ní ń pè lórí ẹ̀dẹ́ tọrọ mọ́tò ó sì rí mọ́tò kó lè wọná ni tọrọ ilé ó sì rí ilé kọ́ kó ni. tọ̀rí kọ́tí alistidraj ojúpọ̀nà tọ́lọ́ ó gbàgbà àdúrà kẹfìrí ni ojúpọ̀nà kí ni o orí ẹ̀dẹ́ ọlọ́run má ṣe oore fún wa o. ìdí tá a fi sọ wípé Allah lè gba àdúrà kẹfìrí but ní ojúpọ̀nà orí ẹ̀dẹ́ ni kì í ṣe ní ojúpọ̀nà gbígbà àdúrà sọ ọ̀gbọ́n lọ́mọ́ sọ pé gbígbà àdúrà ń bẹ fún kẹfìrí ọ gbọ́dọ̀ mọ́ sọ pé kí ni o gbígbà àdúrà ń bẹ fún kèfèrí ohun tó mọ̀ sọ ni pé orí ẹ̀dẹ̀ lọ́lọ́ọ̀ máa ń ṣe fún ta ni fún kèfèrí ó lẹ́rìí o súrọ́tù naml Quran twenty seven aya sixty two tá a fi mọ̀ pọ́lọ́hùn ọba àlékè ọlá ifatọ́ tó bá gba àdúrà kèfèrí kí tiẹ̀ lè bàjẹ́ ni o kí tiẹ̀ lè ta ni o kó lè lékún sí nínú ìṣìnà ni o kó lè lékún sí inú orí burúkú tí ń bá fínra ni o ọlọ́ni amáyújí ibùlé mùtọ́ra ìdáadáa wàyẹ̀kṣífù súúà wàyẹ̀jì alùkùn kúláfà alẹ́ àrídìí. àìláhùnmá àlọ́ kọlí ìlàmá tàzákàrún àmá yùjíìbù lè mùtọ́rà ṣé ẹni tí máa jẹ́ pé ń tara bá ní ṣé mùsùlùmí nìkan lára máa ní ara ẹni kèfèrí tọ́bádé usage ní ìsìn ta ló pọ̀ nínú aláìsàn tí ń bẹ́ usage kírísítẹ́nì ni tọ́bádé adé ọ̀yọ́ ta ń pọ̀gù nínú aláìsàn bẹ́ẹ̀ kírísítẹ́nì ni amáyújí ibùlé mùtọ́ra ìdáadá ṣé ọlọ́run ọba tí máa ń jẹ́ pé ń tara ni nígbà tó bá pè é wáyé ṣífù súúà yóò sì gbé aburú yẹn kúrò fún un wáyé jẹ́ alukun kúláfá alẹ́ àrídì ọlọ́run sì ń mú yín wá ní tẹ̀léǹtẹ̀lé ní tẹ̀léǹtẹ̀lé bàbá láàrẹ ti kú bàbá rẹ wá bàbá ẹ̀ náà tún kú ìwọ náà wá ìwọ náà ó kú yóò kan ọmọ rẹ ọmọ rẹ náà tún kú yóò kú ọmọ ọmọ rẹ wáyé jí alukun kúlá fáàlẹ̀ àrídì ọlọ́wà ń fi wá rólé ara wa nílé ayé àìláhùnmá àlọ́ ṣé ọlọ́run kan ṣé jésù kan ṣógun kan ṣọ́ya kan ṣé gúrú kan tún bẹ má àlọ́ pẹ̀lú àlọ́ òní